Bismillah Rahman Rahim. You have only one relationship to be serious with. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbájọṣepọ̀ ọwọ́ àti ọmọ èdè ènìyàn pátápátá kò sáǹfààní kankan bẹ́ẹ̀. Nítorí pé kí ni gbogbo nǹkan tó wà nílé ayé pátápátá ni yóò tàn. Ọlọ́run sọ́nà Al-Qur'ani pé kullu man alayha fani gbogbo nǹkan tó wà nílé ayé pátápátá there will be a day is going to come to an end kò sí nǹkan kan tó wúlò nílé ayé gbogbo nǹkan tó wà láyé tó bá di jọ́ kan gbogbo ẹ̀ á tán àwọn yóò bá tún wá pa lówe wọ́n ní ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún ọmọ yẹn lọ́kùnrin àti lóbìnrin ìwọ náà wo fóònù ẹ wo fóònù ẹ kó scroll wà àwọn contact ẹ èèyàn mélòó lẹjọ ń sọ̀rọ̀ wo whatsapp messages ẹ èèyàn mélòó ló ń bá sọ̀rọ̀ nísìnyí èèyàn mélòó ló bá sọ̀rọ̀ last month èèyàn mélòó ló bá sọ̀rọ̀ last year wo facebook page ẹ wo instagram ẹ èèyàn mélòó ló ń sọ ẹlò èèyàn mélòó ló ń sọ àìsẹ tó bá post photo èèyàn mélòó ló ń sọ pé ló ń like èèyàn mélòó ló ń like ẹ relationship are bound to be over torí pé kùlùmọ́n àléyà fani gbogbo nǹkan ló ní expiry date báwo ọmọ ìdẹ́niyàn ṣe ní expiry date bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ ní expiry date mọ́tò ní expiry date fóònù tá à ń lò ní expiry date igi ní expiry date gbogbo tó wà láyé pátápátá ló ní expiry date nítorí ìdí èyí relationship náà máa ń ní expiry date tí relationship bá ti wá bọ́ ẹni tẹ́ ẹjọ́ nífẹ̀ẹ́ ara tẹ́jọ́ ń rìn ó wá di pé ẹ̀ yín ṣe mọ́ má wo pé ah kí ló wá ṣẹlẹ̀ ah ẹ̀ lágbájá báyìí ló kó sí wa láàrin lágbájá báyìí ni ò jẹ́ ká lọ ṣe mọ́ no it is bound to happen but the kó lè ṣe in sábàbò everything has a reason but this relationship is bound to end one day ọlọ́run ti ó ti wà bẹ́ẹ̀ pé níjọ́ kan ìjọ́ kan lágbájá àti lágbájá jọ ń sọ̀rọ̀ wọn ní bára wọn sọ̀rọ̀ mọ́ àtà tó fi dáàrin husband and wife azáwòjú wa záwòjà lazim yati yawman yakunu lil mufaraka iza lam yufarikuhum ash-shaytan yufarikuhum al-maut tẹ́ṣù ò bá yà wọ́n ikú á ya ọkọ àti aya nígbà míì tọ́lọ́n bá wá rí pé wọn ò fẹ́ kọ́kọ́ àtayá kú torí pé ó sì fẹ́ kàn ṣe nǹkan dáadáa ńlẹ̀ ayé á wá ní kéṣù òṣèkìní á wá lo èṣù èṣù á ya ọkọ àtaya wọn wá divorce that's why relationship are bound to break relationship are bound to end ọmọ yàrá mi lọ́kùnrin àti lóbìnrin mo wá fẹ́ sàn kankan fún ẹ lẹ́yìn tí mo fẹ́ kó o lọ mọ̀ wípé nǹkan kan wá ló wá wà relationship kan wá wà tẹ́ pé wàá wá rò papọ̀ mọ́ relationship tó wà nú ẹ nísìn tó ṣe wá rò papọ̀ mọ́ relationship tó wà nú ẹ nísìn á wá fún ẹ ní relationship tẹ́ pé láyé àtàlálìkìyàmọ̀ wàá jèrè kí ni relationship náà o relationship tó o bá nífẹ̀ẹ́ sí èèyàn nítorí ọlọ́run àtàhábà fillah o nífẹ̀ẹ́ sí èèyàn nítorí ọlọ́run èmi ẹ kí n fún ilé example kan mo pàdé brọ́dà mi kan ní 1998 nínú iléyà ọjọ́ kejì iléyà gba ìmọ̀ àfẹ́rà polytechnic ọ̀fà brọ́dà mi yí ìgbà tí mo dọ́dọ̀ àwọn sọ̀rọ̀ wà ní à ah, Abdulhamid ó mọ kéwù báwo ló ṣe máa ń ṣe báyìí ó yá jẹ́ wọn á fi sínú ẹgbẹ́ ó wá fi sínú ẹgbẹ́ islam kan à ń pè ẹgbẹ́ islam yìí ní dinul islam ministry could you believe pé dinul islam ministry was the base of my dawa because i knew what i did then back then in that place Lagos Island brother mi yẹn kọ́ ló máa mi ṣe dáadáa fún un láti ìgbà yẹn wá rè àti wá nífẹ̀ẹ́ ara wa gbogbo àtàjọ wa kóra wa jọ ń gbà yẹn a nífẹ̀ẹ́ ara wa nítorí kíni nítorí ọlọ́run inú eléyìí ni ẹ̀san máa ń wà nígbà tí Ọlọ́run wá sọ pé tó bá dijọ́ gbẹdàlẹ̀ kíámọ̀ òun ò fi àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kan sábẹ́ igi ó kà wọ́n méje nínú wọn ni ẹni tó ṣe pé wọ́n pàdé ara wọn rọ̀jùláàní tàhábà fìláì nígbà tó ń fẹ́ nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn torí Ọlọ́run orí ẹ̀ lọ ti pàdé orí torí Ọlọ́run náà lọ́jọ́ túká sí wọn ọjọ́ ní nǹkan míì ìjọsí lọ́ra kó tún wá nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ àbọ̀kọ ẹ̀ torí ọlọ́run wàá gba ẹ̀san méjì ẹ̀san yìí pé o nífẹ̀ẹ́ ìyàwó rẹ o nífẹ̀ẹ́ bàbá rẹ o nífẹ̀ẹ́ àbúrò rẹ o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ o wá nífẹ̀ẹ́ ìyàwó rẹ o tún wá nífẹ̀ẹ́ wọn torí ọlọ́run wàá gba ẹ̀san méjì ẹnìkan wá bá ìyàwó kan náà àwọn sàhábà wá bá ànábì wa mọ́sá sọ́lá ó ní ṣé o lè ní Oso kini oso ife oso ìfẹ́ ó so papọ̀ tá a bá nífẹ̀ẹ́ torí ọlọ́run tá a nífẹ̀ẹ́ torí ojú ayé tá a bá nífẹ̀ẹ́ ara wa torí ọlọ́run á rí i pé gbogbo nǹkan lọ́lọ́run ó ṣe fún wa tó bá jẹ́ gbẹdàlẹ̀ kíámọ̀ ọlọ́run wàá gbé wa síbi tó dáa jù nígbà táwọn tí olùpèpè kan ó pè pé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ nítorí èmi dà ẹ máa bọ̀ nínú nínú abẹ́ abẹ́ ìbòjí èmi ọlọ́run tí gbogbo àwọn èèyàn máa wá jowú wa pe ah àwọn ilé lọ nífẹ̀ẹ́ torí ọlọ́run lọ nífẹ̀ẹ́ torí ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ìfẹ́ tó bá ní nífẹ̀ẹ́ torí ọlọ́run má nífẹ̀ẹ́ torí èèyàn má nífẹ̀ẹ́ torí ayé torí pé gbogbo ìfẹ́ pátápátá tá a bá ní gbogbo nǹkan tó bá jẹ́ relationship pátápátá ló máa padà parí níjọ́ kan assalamu wa rahmatulahi wa barakatuh.